mo rí pé ewé ìyálóde rèé tí wọ́n ń pè ní lóbòtújẹ̀ àwọn kan pé làpálàpá bẹ́ẹ̀ni funfun rẹ̀ wá wà pupa rẹ̀ sì wà. funfun rẹ̀ wà pupa rẹ̀ wà. àmọ́ funfun la fẹ́ fi ṣe àǹfààní fúnra wa lénìí. ẹ ṣeun bàbá. èso rẹ̀ bó ṣe wà yìí mhm. gbígbẹ rẹ̀ báyìí tíyan bá ti jẹ ẹyọ kan mhm. yóò wá lọ lójú ọlọ pẹ̀lú orógbó kékeré kan mhm. tó bá ti lọ méjèèjì pọ̀ yóò wá fi dédé ọṣẹ ìwẹ̀ kan ní yóò fi kó ọṣẹ ní yóò kó àwọn tó lọ nǹkan méjèèjì tó a lọ papọ̀ yìí mhm. téèyàn bá ti wá fẹ́ wẹ̀ èyàn ò fi epo rara nílé wẹ̀ téèyàn bá fi epo rara tán lèyàn wà wẹ̀ pẹ̀lú àníyàn pé ogun tó ń jẹ́ ìdààmú wàhálà fìtínà ìṣòro tó ń wẹ̀ dànù yìí ò pẹ̀lú agbára ọlọ́run ní ìdààmú àti wàhálà àti fìtínà bá ń bọ́nu ayé yẹn. ló bá bọ́nu ayé yẹn bàbá. bó ṣe rí àkíyèsí tó wà ń bẹ̀ ni wípé ìjọ́ téèyàn bá já èso yìí ìjọ náà ni kó make sure kó ń lọ papọ̀ ah. pẹ̀lú ah. owó àti ọṣẹ èyàn lè ṣe kalẹ̀ kéèyàn já mẹ́wàá àbògúnjọ kan náà èyàn wàá lọ ìkọ̀ọ̀kan lọ́tọ̀ọ̀tọ̀ pẹ̀lú mm-hmm. orógbó kọ̀ọ̀kan yóò sì fi ọṣẹ kọ̀ọ̀kan kó yóò wá kó pamọ́ sílé ah. tó bá ti wẹ̀ kan lọ́sẹ̀ kan tó bá tún dọ̀sẹ̀ tó ń bọ̀ kó tún mú kakó tún wẹ̀ tó bá dọ̀sẹ̀ tó ń bọ̀ kó tún mú kakó tún wẹ̀ pẹ̀lú agbára ọlọ́run ìrọ̀nà bá ńlá níbi gbàdúrà ń ṣẹlẹ̀ níyanu ń ṣẹlẹ̀ nú ayé wa. nọ́mbà mi ni zero eight zero. zero eight zero. two six five. two six five. three six eight. three six eight. three zero. three zero pẹ̀lú agbára ọlọ́run gbogbo nǹkan ní ṣíṣe fọlọ́run gbogbo tó bá wù kó máa ṣẹlẹ̀ sí ọ dojúkọ tó bá wù ní pè lórí nọ́mbà mi ká jọ sọ̀rọ̀. a tún kàn sí yín lọ́jọ́ mi bàbá. àmín ire o. ire gbangba.